àlàáfíà ni bàbá dáadáa. bàbá Gabriel sóore èèyàn rẹ. ẹni tó léèyàn ló lówó. sóore èèyàn rẹ. ẹni tó léèyàn ló ah! lówó. Ah! Olódùmarè kò sí ní tá a lè fowó wé o Ọlọ́run má fowó gbẹ̀yìn lọ́rọ̀ wa Ọlọ́run fún mi lówó o fún mi ní ọrọ̀ o ṣàánú fèmí náà o gbogbo ẹni tó ń bá ẹ lọ ọlọ́run ṣàánú fún wọn o àṣé kò ṣe kò tó ń jẹ́ pé yẹn ń fọdún mẹ́fà kọ́lé ọdún mẹ́wàá kọ́lé last week la mọ̀ wá bíi ah, ògo ni fún Jésù wow wow so so kànga tó ń gbẹ́ síbí báyìí ẹ̀ẹ́dẹ̀ tó bá wọn kọ́ eh, storage ah this is very great mama. ẹ kú oríire o ẹ kú ayọ̀ náà kọ́ńtà yín wa mọ́tò yín yẹn wá sí ẹgbẹ́ ó yá ẹ máa bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ògo ni ah, ah wọ́n tún wọ ilẹ̀ ẹlẹ́yìí ah, ah màmá wọ́n tún wọlé ẹlẹ́yìí. ọlá àgbàrá Gabriel. ọlá Jésù ni màmá ọlá jésù ni wọ́n tún mọ búlọ́ọ̀kù fẹ́ǹsì díẹ̀ eh, sódà nírọ̀lẹ́ àkàrà máa. àbí a fẹ́. ara ẹ máa bọ̀ ẹ já wọlé wow wow ẹ jẹ́ farabalẹ̀ bá gbé ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí wow mama yẹn máa rọra o ẹ kò ṣẹ́ o this is very great this is so great and wonderful ìtọ́lọ́ ń ṣe yìí ó yanilẹ́nu o ọlọ́mọ dàwọ́ ọṣẹ́ rẹ dúró o bí ojú màmá bá ṣe ń bọ̀ màmá ẹ̀ fi ayọ̀ wọnú ilé yín. Ah, hmm. a ti kọ́kọ́ fi ayọ̀ wọ̀ yìí tún fa ayọ̀ wọ̀ nígbà wọ pásítọ̀ mi tún dé tún fa ayọ̀ wọ̀ báwo ni ní ṣe rí gbàtà débílẹ ni. yìí jẹun látàárọ̀. ẹ jẹun kí ló dé. inú dùn ni. inú yín dùn lẹ fi jẹun. mọ̀ ń bọ̀ ká tó ṣe báwa tan jẹnẹtọ̀ wọ́n ní wọ́n tún wọ́n ní nínú owó tí wọ́n fi ta kó sílẹ̀ láti fi ṣèǹkọ́ wá gbé báyìí wọ́n ní wọ́n tún ra jẹnẹrétọ̀ ń bẹ̀ ń gé oye ẹ bá wa tan jẹnẹrétọ̀ yẹn torí a fẹ́ wọnú ilé a gbọ́dọ̀ iná gbọ́dọ̀ tànú ilé màmá ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ àwọn tí ọlọ́run lò. Eh, ọlọ́run alààyè ọba tó tóbi lọ́ba hmm. ọba tí téèyàn mọ bó ti tóbi tó ọba téèyàn mọ bẹ̀rẹ̀ tí ò mọ̀pin rẹ̀ èmi ò tiẹ̀ mọ bí mo ṣe lè dúpẹ́ ọ̀nì ọpẹ́ mi pà ní ilé san tán ìwọ̀n ọba tí mo mọ̀ ọ́ san ká ẹgbàá lọ́wọ́ mi ni mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo olóore aláàánú mi mo dúpẹ́ lọ́wọ́ olóore aláàánú mi eh. ìṣẹ́sìn yín lápò eh. ìfẹ́ mi lẹ́ni ẹ yà mí lẹ́nu ọlọ́run ọ̀yà yìí. mo ń bọ̀ atọ́kùnrin àtọ́bìnrin. mama ṣé lẹ́tà one last week kọ́lé lé mi. ó ní ọ̀rọ̀ tí èkọ́sẹ̀ kan. ṣé àgbẹ̀ tí ó tí ò bá sáwà ibẹ̀ tí àbí tá a bá síbẹ̀ wọ́n ní àmàjíìkì ní rání wọ́n kàn lọ gbélé kan òní ṣé ẹ sún ọ̀pẹ̀lẹ̀ mọ̀mọ́ tá a wá last week. ọlọ́run ọlọ́run ó ní ṣé ilé yìí náà ni ilé tàwa rè ẹ jẹ́ wọlé káwọ́. bẹ́ẹ̀ ni a, eh, a eh, protocols. Yes, sir. Yeah. Ah! Olúwa iye. Ah! Ilé ti dúró. Ó dúró. Ah! Ó dúró. Sisi rúùmù lélẹ̀. Bẹ́ẹ̀ni. Dáínì lélẹ̀. Wow! Wow! Bye bye. Kitchen lélẹ̀ òun ni wọ́n ń ṣe àwọn bọ́ọ̀lù ẹ̀ lọ́wọ́ yìí ẹ̀ńdúródè ẹ̀já lọ ní àwọn yàrá yẹn to God be the glory níbo làwọn yàrá yẹn wà ok ibi àmọ̀ wà lọ́jọ́ yẹn mà rè mi ìdàgbọ́ o mọ́mọ́ ẹ má bọ́ ní yàrá yín wọ́n tó arọ́ wọ́n mẹ́ǹtẹ́ náwó yẹn a máa fi ẹ́stímẹ́tì gbogbo ẹ̀ wà nísìnyí to God be the glory one of our foundation crew tóun jẹ́ ẹnjìníà la fi síbí láti last week kò lọ lẹ́ǹtì ẹ̀ ibi ló wà ibi ní sùn ibi ní gbé so one of our foundation crew ló wà ń gbé láti last week òun ló mójútó gbogbo ohun tí wọ́n ṣe ń bì pátá láàrin ọ̀sẹ̀ kan ṣe bẹ́ẹ̀ pé friday la lọ àbọ̀jọ́ ṣe friday náà ni kò tí ì pọ̀sẹ̀ kan gan ọ̀la ló máa pé ọ̀sẹ̀ kan ẹ jẹ́ mo be true wow wáwo sọmi yẹn dẹ̀ ń yọ báyìí. oh, yọ o ti yọ oh, yọ o ah oh, àwọn apá ọ̀tà wà ókè náà gbèsè oh, lóga lọ́jọ́ yẹn o. wáwo wáwo gbèsè mi. ó yẹ ẹ jáwọ́ ẹ jáwọ́ yàrá kejì wow wow mi gbàgbọ́ o ṣé léyìn lè lè sá ṣé léyìn lè sá wow wow that is great wow wow wow gbèsè mi wow jáwọ́ bẹ túnú kejì very good very good very good very good wow mi mi ìgbàgbọ́ ṣẹlẹ̀ ẹ̀ ni. ilé ìwé ó ní ọlọ́ọ̀lọ́hún ọlágbàlá Gabriel. ayọ̀ yín máa kalẹ̀ ayọ̀ ọlọ́run kò ní fi yín sílẹ̀ ìlérí ọ̀wà tí ìṣẹ̀wọ̀n ó sì fẹ́ ṣe ni ẹ wà láyé ẹ dẹ̀ jẹ ìlérí ọlọ́run ó máa wá sí ìmọ̀ṣẹ́ ẹ jápa ẹ sì sí rúùmù wo quotation tí a ná fún sorry díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ jáwọ́ ohun tí a ná fún ohun gbogbo iṣẹ́ tí wọ́n ṣe yìí ẹ lè bá apàdé ẹ̀ tàn bẹ́ẹ̀ tó bá wà sí wíńdò lórí ariwo lórí ariwo ok ṣe iná dà iná ẹ̀ dà ẹ tètè ẹ tètè ẹ tètè ẹ tètè ẹ tètè ọ̀nà lè bá kọ́ọ̀tì ẹ̀ wá ẹ ṣe ń wo mo fẹ́ wo ohun tí a ná ni o ṣé ó hàn báyìí ó hàn dáadáa Àgbàlá Gabriel Old Age Home and Charity Foundation cost analysis of Mama Gbonkan's building gbogbo ohun tí electric eh, electrician àti pọ́fọ́ pipe àti iná gbogbo this is four hundred and ninety-three thousand as we can see it plumbing work three twenty-four tiling four oh one pumping machine seventy five thousand táǹkì tí wọ́n gbé sórí tí wọ́n gbé sórí tọ́kọ́ táǹkì omi fifty five sílì which is suspended sílì two ninety one generator one hundred forty thousand onítọ́fin rẹ̀ gbogbo ara àgànná one hundred and fifty thousand flooring of compound one hundred and sixty cementi tí wọ́n lò two hundred and fifty thousand painting two hundred thousand artwork eighty thousand cabinet wardrobe àti ilẹ̀kùn five hundred thousand wẹ́dà kí ni wẹ́dà ṣe ná wẹ́dà tó bá wa tó bá wa rí kí ló ṣe mẹ́ ó rarin láti fi cast orí then dẹ́kítà gbé omi lé twenty thousand kápẹ́ntà kí kápẹ́ntà ṣe olóbọ̀ wa kan pákó ẹ̀ ten thousand filling àwọn tó filling inú bíbáyìí àti latrice latrice filling tọ́ra one twenty àwọn labour twenty five ring twenty five ring èwo nìyẹn náà ring tó kó sínú waste tán ṣe aluminium ìyẹn window tán ṣe two hundred and fifty thousand gravel tán fi wọ́lẹ̀ yìí one hundred and eighty thousand iyẹ̀pẹ̀ seventy five thousand wọ́n ra block tán fi mọ fẹ́ǹsì àbí hundred thousand àbí cement nine thousand èwo lẹ̀ expenses eléyìí one eighty yìí àwọn nǹkan tó yọjú tó padà yọjú one hundred and eight thousand we have four million two hundred and fourteen thousand ẹ bá mi sábà jẹ́ ìjókòó ti màmá màmá lẹ́yìn adama àkùkà jẹ́ mi o. ó ti ó ti wà lẹ́sẹ̀ pé. mo gbà tí mo ní abẹ́ lọ jẹun ẹ màmá àbẹ̀lẹ̀ lé à ẹ wá jẹun oúnjẹ mọ̀ wà lẹ̀ ń ẹ wá jókòó ti màmá ẹ wá jókòó ti màmá. to God be the glory this is the total cost fún ti wọ́n ná ilé yìí ti parí wọ́n bá wọn ṣe kitchen lọ́wọ́ kí wọ́n kàn ṣe kàn ṣe kàn sinmi ọjọ́ kan kí gbogbo ẹ fi gbẹ mọ́ra wọn lára òun náà ló kù a make sure pé ọ̀sẹ̀ kan yẹn a a a maximize it so that o máa le tó ògo ni fún Kristi lókè ọ̀run ẹ̀yin lẹ ní kí màmá parí first building wọn wọ́n ti parí ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sáré wò ta màmá ẹ̀yẹ jókòó kí n wò ta ká wá wo second building ká wò yàtọ̀ nínú tí ọlọ́run ti ṣe báyìí ẹ̀yin lè tẹ̀lé mi màmá ẹ jókòó. ẹ yá dúró mẹ́yẹn kó gbọ́ alátọ̀kọ́ ẹjọ́ kó mẹ́yẹn ẹjọ́ bá kó mẹ́yẹn màmá wa ẹ̀ kó mẹ́yẹn fẹ́. ṣé màmá yóò gbọ́ ni sún sẹ́yìn gbé láti bẹ̀yẹn dé báyìí very good this is the first building inú mi ti ẹ̀dùn pé wọ́n ṣe ilẹ̀ ẹlẹ́yìí now ẹ wo second building yẹn bó ṣe rí náà rèé nígbà tí a wá fún first build yẹn ẹ wá wò ẹ wá wò ẹ wá wò yàtọ̀ ok ok ẹ tún tún rí bọ́gárì yìí ẹ tún tún ṣẹlẹ̀kùn bí báyìí ó dà wow very good ẹ worú bíi tí a wà ń bẹ̀ yẹn ah, owó mà dá o owó dá o wọn parọ́ yòòbó eh, eh, eh, orí ogún ẹsẹ̀ kẹfà wọ́n ní owó ní tán ara ń ṣe ṣé bẹ́ẹ̀ ni tí o bá sọ́wọ́ ara òní ní tuntun ṣe ah, look at look at what God has done inú mi dùn fúnṣẹ́ tó lọ ń bì báyìí I am so much happy very much happy ẹ já lọ́dọ̀ màmá màmá báwo nínú yín ṣe rí are you happy ebi ò pa yín kí ló dé màmá inú yín dùn èmi ọmọ pẹ́lẹ́ wọ́n lè gbélé rigidi. ẹ mọ̀ pé lè gbélé rigidi. ìmọ̀ lè gbélé rigidi. ní táyì kan wo ni pé tán máa rẹ́ bí èdè kan tó bẹ́ẹ̀. omi ẹ̀rọ tún yọ kankan gátẹ́ ẹgbẹ́ wọ́n wá bá yín ju pọ́ńpì machine nù ẹ̀ wọ́n wá ra táǹkì sókè wọ́n fa gbogbo ẹ̀ omi dẹ̀ wọlé. standby generator tún wọ́n. standby ẹ bá ń gbé generator yẹn wá náà ẹ bá ń gbé wa ní ògo ni fún jésù lókè ọ̀run ẹ approximately fún màmá nígbà tí a máa kú òun bí ní last week friday wọ́n donate four million fún màmá ẹnìkan dẹ̀ tó send the five hundred thousand which is ó jẹ́ four point five bí a ṣe ń lọ a tún receive àwọn owó díẹ̀díẹ̀ kan ó jẹ́ bíi uh, like hundred thousand approximately everything be four point six million four point six million nípa orí ọ̀fẹ́ ọlọ́run 4.6 million. ok ṣá ní change lẹ́nu torí 4.3 point three ni owó tí a ok a sì ní change fifteen lẹ́nu lọ́dọ̀ tí yín so tá a bá ní káwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí a sì ní that is it. about three fifty should it be three fifty so a sì ní three hundred and fifty thousand lẹ́ẹ̀ fún màmá lọ́wọ́lọ́wọ́ báyìí nínú bíi four point six million tí àwọn èèyàn dá àwọn wo ni wọ́n àwọn wo ni wọ́n pẹ̀lú yín tẹ́jọ́ ń mójútó ẹ wá ṣé tòótọ́ ni gbogbo tí wọ́n kọ iṣẹ́ ẹjọ́ ń ṣe ni. gbogbo receipt mi mo sign ẹ̀. mi ẹ sọ̀rọ̀ dáadáa mi gbọ́. gbogbo receipt tá a rà mi mo sign ẹ̀. gbogbo receipt ń tẹ́ ra èyí lẹ́ sign ẹ̀ báwo lẹ́yìn ṣe jẹ́ sí màmá màmá àdúrà màmá gbọ́n kan ẹ súnmọ́ wọn ẹ bẹ̀rẹ̀ sẹ́sẹ́ wọn kẹ́ ẹ gbójú yín sí kámẹ́rà báwo lẹ́ ṣe jẹ́ sí wọn Eh, family friend ni wá láti kékeré. family friend bẹ́ẹ̀ni ọmọ ni mo jẹ́ sí wọn. ọmọ lẹ jẹ́ sí wọn so bọ̀dá tá a bá ń bèrè pẹ̀lú màmá àwọn ni wọ́n tún jẹ́ bí ọmọ sí màmá so àwọn àti ẹni táwa fi sílẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ mójútó ohun gbogbo ṣẹ́ẹ̀dẹ̀ ṣọ́ gbogbo tí wọ́n kọ ìṣe lóòótọ́ ni. rìsíìtì gbogbo ẹ̀ wà. ó wà lọ́wọ́ yín gbogbo ni fọlọ́ lókè ọ̀run thank you my brother kí lórúkọ yín náà. Olúwaṣẹ́gun. mo mú yín lọ Ìbàdàn. ẹ lọ máa ṣe é. amiramanu. amiramanu ẹ wá lọ jọ ìwà bàrà Olúwaṣẹ́gun ẹ rà ànúgbà. to God be the glory kí dẹ̀ ni tá a sọ tẹ́lẹ̀ what we were saying before pé tá a máa ti ṣẹlẹ̀ wọn tán o pé mọ́tò tí màmá jẹ́ sọ pé ẹ̀ ń bẹ̀rẹ̀ pé irú mọ́tò ni mọ̀ fẹ́ lò tán ní Corolla bẹ́ẹ̀ ọlọ́run ti wá ṣeun ẹ̀ ó dà pé ọ̀sẹ̀ yìí náà ni àbọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ yìí náà ni irọ́ o no ọjọ́ wo náà gbé mọ́tò yẹn fún Monday Monday Monday Monday ọ̀sẹ̀ yìí ni Monday Monday lè ọ̀sẹ̀ yìí ni èyí ni mà ṣé monday wà lẹ́wà ni. ọjọ́ wo la kú òbí no tuesday lámọ ti kúrò ń bí la ṣe program wednesday wíìkì ẹ̀ náà wá friday náà wá so mọ̀mọ́ gba gift ọkọ̀ láti ọ̀dọ̀ aláàánú kan ní ìlú òkèrè lọ́hùn gbogbo ilẹ̀ rí mọ́tò yẹn wọ́n gbé fún màmá lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ mọ́tò ti yanjú ṣùgbọ́n oore oore ò kì í di méjì kéèyàn kọ ọlọ́run tún lè lo ẹlòmíì pé màmá pé màmá Corolla tẹ́lẹ̀ fẹ́ gangan ni a fẹ́ ni a fẹ́ ṣe ẹni tó send five hundred thousand ẹni ẹ send ẹ pé ó yá eléyìí jẹ́ eléyìí jẹ́ ìdáwó àkọ́kọ́ fún mọ́tò tí wọ́n ní wọ́n fẹ́ rà fún màmá ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ wọ́n ti tọ́ ọgbọ̀n ní owó yẹn o ìtòrí four point ẹ̀ ìsìn náà lẹ́sẹ̀ four point three ni wọ́n ti ná lórí ilé so approximately now we have three hundred and fifty thousand naira left gbogbo ẹni tó ṣàmì ẹ máa ní ọjọ́ ògbó láyé ah, ọjọ́ ayọ̀ yìí kò ní di ọjọ́ ẹ̀ ah, we are so much happy for mama adua tẹ́ ń pè ní ìyàgbó nǹkan pé lójú ayé wọn wọ́n lè gbélé tí wọ́n kọ́ ah fáwọn kan lórí ọ̀fẹ́ wọ́n kọ́ wọn lè gbébẹ̀ wọ́n kọ́ wọn lè parí ẹ̀ ibi tí wọ́n ti parí ẹ̀ náà ni wọ́n sin òkú wọn sí ẹ̀gbẹ́ ilé sí ògo ni fọlọ́n fún lè oníṣẹ́ ìyanu okú iṣẹ́ rẹ o ọlọ́run tó ṣe fún ìyàgbó nǹkan má gbàgbé mi má gbàgbé àwọn ọmọ ilé o má gbàgbé mi àti àwọn tàjọ́ wo God bless you lovers all over the world kí la wá sọ màmá màmá ọ̀kọ́ dúpẹ́ náà màá wá sọ tí a wò pé n tó bá kàn kékeré tí a lè ṣe mò ń bọ̀ màmá etí ẹ̀ dúpẹ́ náà táwọn mọ̀mọ́ wa bẹ̀ ní agbẹ́kọ̀ọ́bá yín dúpẹ́ àti mọ̀mọ́ wa tàmọ̀ tí níṣẹ́jú kọ̀ọ̀kan ó yà. à ń dúpẹ́ èmi ń dúpẹ́ ọpẹ́ ni ọpẹ́ ni kí n máa dùn yìí lórí méjì lẹ́yìn kí n máa dúpẹ́ o yìí ní ọ̀rọ̀ méjì lẹ́yìn kí n máa dúpẹ́ o ọpẹ́ ló yẹ mí tọ̀sán tòru à mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà mo dúpẹ́ kìí ṣe pé mo ṣiṣẹ́ sí yín lápò ẹ sì wò mí sùsùsù ẹ sì ṣe mí láàánú ọlọ́run ó ṣe yín láàánú ẹ sì wò mí sùsùsù ẹni ní sórí àtìtàn olúwa ọkọlé fún un ẹni ó ti kọ́ kò ní í dàwó ẹni tí ń kọ lọ́wọ́ yóò àkọyọrí lágbára ọlọ́run ẹ kú ìnáwó mi gbogbo àwọn èèyàn mi àwa àrò mẹ́tẹ̀ẹ̀ta àti túndé lónìí o àwa àtúrè àwa àrò mẹ́tẹ̀ẹ̀ta ni àti di mẹ́rin ẹ mọ̀ sọ́kọ́ àrò mẹ́ta mọ́ ah! àrò mẹ́ta àrò mẹ́rin ni ṣé wọ́n yé ṣe àrò mẹ́rin kọ́ bẹ́ẹ̀ ni. Ah, ẹ̀yin olóore wa àdúpẹ́ ẹ ṣé o àmọ́ o ọlọ́run á bùkún yín o ẹ wò àárí kékeré àkàntí kì í nílé lórí ẹ nílé lórí ẹ tó bá ti ní lórí ọlọ́run ò ní jákàgo pàjólù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń nawọ́ oore sí wọn ọlọ́run á fọ̀pọ̀ fún yín ẹ ṣe gbogbo ń tẹ́ ṣe fún wa mọ̀ lóore o ń tẹ́ ṣe fún ìyàwó àyàgbó nǹkan ọlọ́run á fọ̀pọ̀ fún yín ń tẹ́ ṣe fẹ́mi àbẹ̀ní agbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run á fọ̀pọ̀ fún yín o ẹ ṣe o oore tó wà lọ́wọ́ tiyín náà kò ní jábọ́ èso ẹ̀sìn onífọwọ́ ìbàjẹ́ kankan ní yín o ẹ túbọ̀ máa ráàánú gbà o ẹ ní ṣoore ṣe o àmọ́ lóore o mi ta mọ́ ti yé mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ti mọ̀mọ́ wa ẹ ṣe tàbẹ̀yìn agbọ́n ẹ ṣe tọ̀dọ̀ mi náà ẹ ṣe gbogbo oore tẹ́ ẹ ti fún wa ẹ ṣe tẹ́ ẹ sọ́pọ́tà Àgbàlá Gabriel náà o ọlọ́run máa fún yín o. èèyàn tó tó bíi seven thousand ló jókòó pé nǹkan rẹ̀ lélẹ́yìí afẹ́sáré bọ̀dà afẹ́gbélé láti takátúwò yín jọ mí lójú ni ó dàbí pé àkọ́rú ẹ̀ ni ó dàbí pé àkọ́rú ẹ̀ ni má fi ṣe gbódà wọn ni kọ̀ǹdọ̀ sẹ́yìn mẹ́rin gbogbo ẹ̀ ẹ̀ tún gbé ó dàbí pé wọ́n fẹ́ gbéyàwó lọ ilé ọkọ mọ̀mọ́ máa gbé léyìí máa sì bá yín gbé lọ Ìbàdàn gbé báyìí irọ́ mo fẹ́ kẹ́ máa kó lọ Ìbàdàn ni màá bá yín gbé báyìí a bá ti ń lọ ẹ bá ń gbé léyìí orí mọ́tò àwọn dìdìrín dowó dà ẹni ẹ̀ka sọ lórí ilé yìí. àti rí bí tí yàtì mọ̀ wẹ̀. láti sọ bí tí yàtì mọ̀ wẹ̀. báwo bí tí yàtì mọ̀ wẹ̀. ẹ kọ́ máa mú ọ bọ̀ gbé gbé gbélé yẹn. àbọ̀rí kan àbọ̀rí kan gbígbára àbọ̀rí kan ó sẹ̀ yánú àbí ọ̀pọ̀ àríkó àbọ̀rí kan. ọ̀gá pẹ̀lú ọwọ́ méjì fẹ́ẹ̀yàn kan. ibẹ̀ ń lẹ́wẹ̀ bọ́dá yìí o. akọ̀dà ó dà fún yín bọ́dá rúbọ̀ sà. akọ̀dà ní sísọ. wọ́n tún wá gbé báyìí gbé láti bí. Sadio. Sadio. sọ́ọ̀lì o ee so second flat yẹn lélẹ́yìn. àwọn òrí kan. ọlọ́run olóore o ọlọ́run aláàánú ń bọ̀ mọ̀mọ́ wà kọ́nsẹ̀rẹ̀ kán ẹ̀hẹ̀ ibi ti dáa débi náà ti mọ̀. ibẹ̀ ibẹ̀ ẹ̀ ń yọ ibẹ̀ ẹ̀ ń yọ ibẹ̀ ẹ̀ ń yọ ibẹ̀ ẹ̀ ń yọ. ṣé o ti gbé gbé lókè gbé lókè màmá dà. wọ́n gbọ́ ọ̀rẹ́ gbọ́dọ̀ bí yọ. inú ilé náà. kọ́mà bọ̀ kọ́mà bọ̀ kọ́mà bọ̀ kọ́mà bọ̀ kọ́mà bọ̀ kọ́mà bọ̀. ẹ̀dá ìgò lórí pákó yẹn ẹ̀bọ̀ ẹ̀ṣẹ̀ túbọ̀ yẹn ti màmá orí pápá ẹni rárá gbà ẹ gba màmá lọ́wọ́ obìnrin ẹ má rajà wá o ẹ má rajà o ẹ má rajà. ẹ fún màmá jẹ kọ́mọ bó ṣe ń lọ mí. ìyá wa ò nílò ọjọ́ ayé ọ̀rẹ́ kò nílò ìbànújẹ́ àwọn olówó tí màá fún yẹn lówó tí màá fún àdúrà tì mí bàbá jọ lórí bàbá bàbá kó kú lọ kárùn lọ ìbá àkódà mú wá kọkàn wá ilé epo lánàá sí. ẹ fún mọ̀ wọn wọ́n ìyá àbí olówó ní wégele bó bá jẹ́ àwọn mẹ̀kún làkúrò pọ̀ ti borí wa jẹ́ ìyá wa sẹ́mu tẹ̀sí fún wa ẹ máa kú àrọ̀rọ̀ yàn ẹ ló fẹ́ gbà pààrọ̀ lọ́wọ́ ta ni o. ọlọ́wọ́ ah, ìyálà dé. àwọn ìyá wa nu àwọn ìyá ìyá wa nu. ṣé ọmọ ọmọ ìyá ọmọ ìyá ìyá wa Àbẹ̀ní Àgbọ̀n rè. Ah, ìyá ni ọmọ rẹ. àbí òun Àbẹ̀ní Àgbọ̀n. àwọn àkọ́kọ́ a ah. lọ bá mi ta abẹni agbọn àti tamọtiye ah. àwọn ni wọn kò yẹ. wọn lọ bá ẹ máa pa ọ̀rọ̀ yẹn ẹ máa pa ọ̀rọ̀ yẹn yẹn wa bọ́ bá jẹ́ pọ̀lọ̀ rẹ̀ yẹn jìnnà ẹ máa pa ọ̀rọ̀ dáńdàrú ẹ lọ́dà kúrò kà mọ́ bọ́dọ̀ lọ. ọlọ́run ah, ní jẹ́ ọlọ́run ní jẹ́ kí n máa já ga nígbà tá a dójú àtolúwa mi sọ pé wá o a ní wá o kọ́ o kí ló lè fọ aṣọ ìkólé mọ́. Eh. wá o bí bó ọjọ́ ti yé ìbàdàn ẹgbẹ́ ọ̀kadà bọ́ ní wá o mo ní olúwa mi wá o lè fọ aṣọ àfi kí ló lè fọ. ẹgbẹ́ ọ̀kadà kí lè lè àwọn ah, ah, mọ́ṣúárì ni àwọn lóṣì àwọn lóṣì gàgé ti ibo. àwọn mọ́ṣúárì ìyá rẹ̀ abáṣàjọ yà bí ìyá adé àrò ìwọ náà wò yá mọ bàbá wa náà mẹ́nu bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ni ah, ìwọ náà wọlé ọmọ rẹ̀ lè yíra ọmọ rẹ̀ jẹ́ ẹ̀ṣẹ́ bàbá yà wà nígbà wo àdúgbò yà wà ọmọ rẹ̀ kan. God bless you lovers all over the world. A fẹ́ mọ̀mọ́ wọlé padà ohun tí ọlọ́run ṣe yìí ó yà mí lẹ́nu ó jọ mí lójú akọ̀tún ní ká wọlé yẹn ráǹdì ní ìwọ wà wá lọ pàdé wa máa gbélé yẹn bọ̀ àwọn ògbà bí ìwọlé ìwọ máa pàdé wa ó yẹ ọ tù wá wá gé fọ ẹja gbà mí. Thank you. tó ń dára. bẹ́ẹ̀ ni náà ìyá tó ń lọ́pọ̀ abájọ àwọn mú yẹn kúrò kò sí lọ́pọ̀ kẹ́mi. bí ọgbọ́n máa láti bẹ̀rẹ̀ ah. ẹ yẹ máa bọ̀ báyìí ẹ wá jókòó yìí ẹ lọ́la mọ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. mo ń wo ojú ọlọ́run. Ah, ọlọ́run alájú dára hmm, ọ̀tọ̀ ní ń tẹ́ bèrè ọ̀tọ̀ ní ń tó ṣe náà ò pé wá bí ìṣẹ́jú díẹ̀ náà ló kù. ẹ ara àwọn kiri wa tó jẹ́ ẹnjìníà tó mójútó sẹ́yìí ẹ bá wa kí wọn dáadáa torí wọn gba kọ́bọ̀ lẹ́yìn pé mo ní kán gba hòtẹ́ẹ̀ kan dé sí kán sì jẹun kán sì mú ó tán iṣẹ́ ọlọ́run ni wọ́n ṣe ẹ má bọ̀ ayé yẹn bá ń ṣàdúrà fún wọn káyìn náà wá kí àwọn èèyàn ó yá ó yá. a kí gbogbo èèyàn a lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ màmá so ìwọ̀nba bíi tí a máa ń dòwó yẹn ọlọ́run ṣáà fún wa lẹ́hìn àṣẹ ẹ̀ṣẹ̀ àdúgbò lovers all over the world viewers all over the world ẹ ní màbànújẹ́ ọlọ́run ṣeun wọ́n gbé mọ́tò fún mọ̀mọ́ ibi tá a lá parí ó parí nípa orí ọ̀fẹ́ jésù ìtẹ́mi àtàwọn mọ̀mọ́ wa ń sọ tẹ́mi tún ń lò ní pé ẹ̀ẹ́ à ń wo bí màmá torí màmá ti dàgbà location eré tí wọ́n ṣe ẹ̀kọ́ kan ló dà báyìí kì í ṣe gbogbo ìgbà bíi tẹ́lẹ̀ àbí ṣé mo parọ́ ni so màmá kílẹ̀ rò pé fi lè máa pawọ́ dà tí tẹ́pẹ́ dàtẹ́ ẹ̀ bá ní location ẹ lè jókòó ẹ lè máa ṣe kílẹ̀ yìí ń rò màmá ẹja ti ẹnu oní nǹkan àbí orí ẹnu ọ̀gá láti gbọ́ pọ̀. ẹ ẹ ó yá. ẹ ẹ ṣeun mo dúpẹ́. yes mama ẹ ṣe mo kúkú ń tajà tẹ́lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ wa yìí iṣẹ́ wa yìí èyàn ṣòwò méjì èyàn ṣòwò méjì kan lè má jẹ kan ni mo ń tajà tẹ́lẹ̀ mo ń ta ráìsì mo ń tẹ̀wà mo ń ta gààrí gbogbo nǹkan tẹ́nu jẹ ni mo ń tà ṣùgbọ́n iṣẹ́ wa ó ti dàbí ẹni pé a ti gbé sápá kan níjọ́ tí n bá lọ bì kankan ọlọ́run tó ṣe léyìí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 òun lè má tó ilé ó lè má tó bá ṣe finish ẹ̀bí eléyìí tí wọ́n kó gbogbo ẹ̀ sí bó bá yẹ pé wọ́n kàn náwó kékeré kan sí tí màmá ó fi rẹ́ǹtì tí wọ́n máa gbowó bẹ́ẹ̀ kò sí ní tó dàbí ṣọ́ọ̀bù kò sí ní tó dàbí ṣọ́ọ̀bù kán máa ta nǹkan kán máa ra nǹkan ó ya àwọn yẹn fẹ́ máa pè wọlé báyìí kán máa bá wa sọ kí ni màmá lè màmá ti sọ̀rọ̀ kí ni wọ́n lè ṣe lórí ẹ̀ ṣọ́ọ̀bù ẹ bá wa wò ó tẹ́ màá yọ ṣọ́ọ̀bù ní ìsìn ìbí mára lé náà ni àbí báwo wọn lè jọ mára lé ẹ ìta kí ló lè kí ló máa lè shop just minor shop kí ló máa lè tó láti yọ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù lọ fà ṣọ́ọ̀bù tiẹ̀ lọ fà rárá rárá ṣọ́ọ̀bù lọ fà tán bá ti rẹ̀ wọ́n á kàn wọ́n á ná ilẹ̀ lẹ̀ wọ́n á dẹ̀ kọjá síbẹ̀ hmm, bá ṣe ń sọ̀rọ̀ ìmọ̀mọ́ ti ní wọ́n ti mọ̀mọ́ sí ní three hundred and fifty thousand nílẹ̀ ẹ bá wọn sáré wo tán lè ṣe sí ṣọ́ọ̀bù bóòdà ṣe lè parí ṣọ́ọ̀bù káwọn ohun tí ọlọ́run fẹ́ ṣe láàrin yẹn nẹ́tíwọ́ọ̀kì eh, ilé ìtú nẹ́tíwọ́ọ̀kì ilé ìlú báyìí ilé òtí ẹgbẹ́ wa ń bì báyìí ilé ògbé wa ń bì báyìí ẹ máa mi gba kọ́ ǹbẹ zero seven zero five four nine zero zero seven five one bóyá máa bọ́ takú ń bì báyìí ká lè wà níbi tí nẹ́tíwọ́ọ̀kì wà á lè wọ́n sì níbi tẹ́lẹ̀ wà kábọ̀ bìtì network máa bẹ̀yẹn network máa wà ń ta ń bẹ̀yẹn ẹ má bìí nítorí network yẹn hmm. ó yẹ máa kọ̀ zero seven zero five four ẹ máa bá wa gbọ́n tí àwọn èèyàn ń sọ gbé ojú àwọn màmá very good. ẹ ló ṣí orí ètò ìlọ́wọ́. dájú dé ṣí orí ètò ìlọ́wọ́. báwo máa gbé àwọn àfẹ́ ẹ̀ bọ̀ báyìí. ẹ̀rọ ìyàtọ̀ ní ètò ìlọ́wọ́ sọ àwọn tẹ̀lé wa. ìdílé ń bọ́lẹ̀ tí wọ́n á gbé ẹgbẹ́ kọ́kọ́ sọ̀kà. ẹ̀lọ́ tóyẹ̀ tó lẹ́wà. tóyẹ̀ tó lẹ́wà. Yes, ma. inú bá wọn bàbá aga ajẹ́ ń jókòó lórí ẹ̀bẹ̀ ẹ bá wọn máa gbọ́ nẹ́tíwọ́ọ̀kì ó ti kókó dà ó ti dà bàjẹ́ ń bí bàjẹ́ gan tún wọ̀ hello hello sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà mà hello sórí ètò lẹ́wà mà. ẹ ṣe mà ilé ti yọrí afẹ́ sí ṣọ́ọ̀bù fún màmá kí wọ́n máa rí nǹkan tà. yes ma suggestion yes ma. hello sórí ètò lẹ́wà sọ pẹ̀lú sórí ètò lẹ́wà ta. ìjẹ́ kan jókòó sára ilé báyìí. ok wá a dá. kí o lè gbé ọ̀dà yìí dáadáa. à ń kọ́ yín màmá. ẹ̀rọ yes màmá pápá ah, pàmà. yes ma. bẹ́ẹ̀ yes à ń gbọ́ láti parí second class pẹ́ẹ́dà màmá yẹn ò ní máa dá gbé yóò jẹ́ pé ẹnìkan wà ń bẹ̀ kí ẹjọ́ ẹ má bá wo comment kí làwọn yẹn náà sọ ṣé kí wọ́n parí fúláàtì kejì ni àbí kí wọ́n yọ ṣọ́ọ̀bù ìkan la máa lè ṣe o. yes mama àmín ok ọlọ́run ni hmm. àmì ó. bàbá ó yẹ kí á rí i pé ẹnìkan wà ń bẹ̀ tí wọ́n jọ mọ̀ màmá màmá ẹ gbọ́ ta lẹ́jọ́ máa gbé bíbà nínú ilé ẹ ṣe mọ́mì àdúpẹ́ màá ní tí màmá yìí sọ fún wa ni pé ká parí àmì màmá ẹ ṣe màmá thank you mọ́mì ní tí wọ́n sọ fún wa ni pé ká tá a bá lè parí ẹgbẹ́ ntí mọ̀mọ́ kí làwọn èèyàn ń sọ. àwọn èèyàn ní ká parí fúláàtì kejì. Ah! fúláàtì kejì àti ṣọ́ọ̀bù kọ́ ni máa ní èèyàn sọ̀rọ̀ náà o. Okay. Yes, sir. Yes, ma'am. ẹ máa bá wa kọ́mẹ̀ntì ó yá ẹ máa wo táwọn èèyàn ń sọ ẹ má gbójú kúrò mi kọ́mẹ́ǹtì àfẹ sórí ètò lẹwà kí lẹ fẹ́ sọ mà. hello sórí ètò lẹwà mà. orí ètò lẹwà bí. yes ma sórí ètò lẹwà. àmì mà yes ma. ẹ bá wa dá sí ma. ẹ ṣeun wa ma. mọ́mì orí ètò làwà orí ètò làwà mà ẹ fọ̀rọ̀ Ìbàdàn lẹ́wà yìí ẹ̀yin tí ẹ̀ ń pè ẹ má pè pé nǹkan míì báyìí ẹ pè sórí ètò tá à ń ṣe lọ́wọ́ yìí kí làwọn èèyàn ń sọ ẹ máa wọ online kí náà ń sọ. complete the second flat. ẹ ṣáà máa wò ó lọ tá a bá ti réyàn one thousand tó sọ bẹ́ẹ̀ hello sórí ètò lẹ́wà ó ti re network ọlọ́run ló ní abọ́ta o network wà ń bí èèyàn bá kàn jókòó ní ilé mọ́ retí rọ hello sir orí ètò lẹ́wà sir yes sir ìyàgbọ́n kan wà níbi mọ̀mọ́ àbẹ̀ ní ẹgbọ́n àti mọ̀mọ́ tamọ́ ti wà níbi ẹgbọ́ ṣé ká ṣe ṣọ́ọ̀bù ní àbíká yọrí lẹ́kẹ̀jì. wọ́n ní kí kọ́ parí second flat náà gbàǹgbẹ́ second flat yẹn. okay. okay daddy sir ẹ ṣe daddy thank you daddy thank you daddy hey àwọn èèyàn mà ti ń sọ̀rọ̀ wọ́n ní second flat nìkan yọjú hello hello yes ma sórí ètò lẹ́wà yes ma yes ma. orí ètò lẹ́wà yẹn dá sí. wọ́n parí fúláàtì padà ah, lẹ́yìn tó. owó tó máa fi ṣe tó máa gba rẹ́ǹtì yẹn kò lè ṣe ṣọ́ọ̀bù mọ́ mi o kò lè. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mà. láti òtù wọ́n ń gbọ́ yín wọ́n ń gbọ́ yín láti òtù. yes ma. yes ma ẹ wo etí mọ́mí àjọ ẹni sùúrù etí mo ti rò ní pé ṣé mo pé wọ́n ti fẹ́ máa gbélé ilé báyìí ànírógun ànírógun ìdágìrì ooru téèyàn bá parí fúláàtì kan tí ò tí ì parí ìkejì ó fún àwọn tìláàwí ní priority láti penetrate ẹ wò mí sọ pariwo tán bá bọ́n ṣe parí eléyìí tán ń gbé bẹ̀ tán ń gbé bẹ̀ tí wọ́n ti parí eléyìí tán eh, ti parí eléyìí ó yá ó fáwọn atiláwí ní priority pé uncompleted building kódà àwọn a máa sọ nǹkan sínú uncompleted building ẹlòmíì gan lè bọ́ bẹ̀ kó kàn yàgbẹ́ ẹlòmíì ò tẹ̀ ní mind mo rò pé n táwọn yẹn ń sọ yẹn mò ń nífẹ̀ẹ́ rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ ẹ lọ́ọ́ mà kí lópinion yín mọ́ mi bottle water opinion ti tèmi ni pé bóyá ká tún contribute fún màmá yẹn gé. yes ma. Oh, torí ètò rẹ wa. ìbẹ̀rù kì í ṣoníṣẹ́. torí ètò rẹ wa. yes ma. yes ma. oye bá wa dá sí i. kí àwọn yẹn sọ. fine ẹ ṣe mọ́mì ẹ ṣe àwọn yẹn ti fún wa tó pọ̀ pé ká complete second ẹjẹ́ agbọ́ látọ̀dọ̀ ẹni tó last fún báyìí hello ma láti London God bless you ma kí ló opinion yín ma. ṣe nǹkan tí wọ́n mi tán pé nǹkan ti ń sọ ni mo support. pé arúgbó èèyàn ò lè jẹ́ kó dá kí arúgbó máa dágbé ilé. bẹ́ẹ̀ni. ṣe rí tán bá ṣe tán bá ṣe second flat yẹn. ok. wọ́n á gbà wọn another tenant bẹ́ẹ̀ ó ti ṣòpérò wà nínú compound. bẹ́ẹ̀ ni mà wá later because màmá ò ṣáà ní ṣọ́ọ̀bù látijọ́ ìwọ́n dẹ̀ ń jẹun. ok wọ́n ní màmá ò ṣáà ní ṣọ́ọ̀bù látijọ́ ìwọ́n ṣáà ń jẹun thank you ma. yes. ok. ó parí iṣẹ́ ní ilé tó ti ṣe yìí ọlọ́wà ṣe tán fún mi. ok kan ṣe léyìn tán fine. tẹ̀lé tó rẹ̀ tó lẹ́wọ̀. ṣé ṣe rí èmi náà mú lárúgbó lé mi ò lè dáfẹ́ arúgbó mi sínú fúláàtì kan pé kó máa dá gbé bẹ̀ tí hmm. ò tẹ́lómi nínú Hmm. ẹ ṣe mọ́ mi. tọ́wọ́ sọ bọ́dà fúláàtì kan kọ́ fi lẹ́ẹ̀tì bó jẹ́ tọrọ kọ́bọ̀ ló wá yọ ọ́nù ẹ̀ wọ́n lè wá bẹ́ẹ̀ sí ni máa ta owó lóògùn ó kí màmá wá jókòó sí nǹkan eh, eh. thank you mọ́mí adúpẹ́ màá mi ẹ̀ ní jábọ̀ o ẹ kò làákàyè agbára adúpẹ́ màá nífẹ̀ẹ́ yín mà ó yá ìyẹn ti dúró báyìí ìyẹn táwọn èèyàn sọ ni pé ká parí flat eléyìí now i need three hundred and fifty thousand lẹ̀ wọ́n dẹ̀ ná four point three níbi tẹ́lẹ̀ yìí dé kí dẹ̀ ló fà á tán fi ná tó bẹ́ẹ̀ kíní kíní stọ́rẹ́sì náà ṣe sókè yìí wọ́n kọ ẹwù gbangbésàlẹ̀ wọ́n wọ́ ilẹ̀ ẹlẹ̀ wọ́n ẹ̀sẹ̀ ra pumping machine nípa orí ọ̀fẹ́ ọlọ́run ṣe bí nǹkan kan náà ni wọ́n àti lélẹ̀ ṣe bí nǹkan kan náà ni wọ́n ra jẹnẹrétọ̀ eh, ló jẹ́ kó tó bẹ́yẹn pẹ̀lú pẹ̀lú pẹ̀lú two point five ibi à ń parí hmm, nígbà tá a ná four point three níbí báyìí tí ara tá a ṣe fẹ́ǹsì tá a wọ́lẹ̀ lẹ̀ tá a gbé táǹkì òkè tá a fi pọ́ǹpù machine sínú ẹ̀ tá a ra jẹnẹrétọ̀ ó yà kí la tó ṣe. a ṣe fẹ́ǹsì. ẹ̀ẹ́n so with two point five pẹ̀lú ohun tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ á fi mọ́ra wọn mo rò pé yóò lè ṣe mo rò bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá ẹ̀yin tẹ́yin náà bá mọ̀ nípa building then kò ní tó ilé lọ títí ni òun gbogbo design tẹ́bi sí yẹn gbogbo design yẹn gbogbo àwọn artwork yìí ó lè má sí nbẹ yóò tiẹ̀ gbogbo ó tiẹ̀ ṣeé ṣe ó yá ó gbọ́dọ̀ unique kó máa látwork àbí ẹ fa artwork sí ṣe ti gba àwọn engineer ní artwork gbọ́dọ̀ wà nbẹ mọ̀mọ́ wọ́n ni kó lè bá a bójú ẹ̀ kó lè wọ́n ní kó lè bá a ṣe déédéé èmi ẹ tiẹ̀ bu ọlọ́run mi kéré ṣe mọ̀ mo kàn máa ń pìtì àwọn èèyàn wa wọ́n try. ah wọ́n gbìyànjú mọ́mí wa wọ́n ń tira ẹ̀. ọkọ̀ arúgbó wọ́n ń gbìyànjú. láì ṣiṣẹ́ owó lápò ah! wọ́n ah! ṣe. lẹ́yìn yín lẹ́yìn tọ̀dọ̀ yín èèyàn bíi mẹ́rin ló tutù gbóore ẹ ti wò ó ẹ wo táwọn ìyá kan lẹ́yìn ah! ọ̀lẹ́ àná. bàbá ọkọ ọkọ àtìyàwó àwọn ọkọ àwọn àgbàlagbà ìyá àgbàlagbà ẹ ẹ ẹ ẹ àwọn ìyá kan lẹ́yìn látà àwọn èèyàn wa ń gbìyànjú ẹ jẹ́ mú mi náà ẹ dákun ẹ jẹ́ ń sẹ́ mi mu ẹ farabalẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ọlọ́mọ ibi tó fi dín fún wa ah, àmọ́ lóore ẹ ṣé o ẹ̀yin aláàánú ẹ ṣé ẹ̀yin náà ra àánú gbà ẹ bójú rere ọlọ́run pàdé ẹ ṣé gan ni adúpẹ́ ah. o. lẹ́nu ọ̀nà ọjọ́ lọ́jọ́ òun adúpẹ́ ah. fọlọ́run ọlọ́run ó ṣé o ọlọ́run ó ṣé o ẹ̀yin náà ní kàn dààmú ẹ̀ ní jẹ̀kọ̀rọ̀ ẹ̀ ní mọ́wọ́ mọ́di òfo ọ̀nà yín ò ní dàrú iṣẹ́ yín ò ní dì iṣẹ́ ọlọ́run á túnlé àtọ̀nà tí náà ṣe inú wa dùn àmọ́ lóore o ẹ ṣé adúpẹ́ o lóore pàtàkì lóore pàtàkì ìjọ àdìmọ́ ti ẹ̀kọ́ wa tójó rọ̀ ojú òbùkún ojú òtúra ojú àánú ojú ajé ojú owó lọ́rọ̀ ǹjọ́ náà. ẹ ṣí ma god bless you. olúfimọ́ king saheed òṣùpá ló ń sọ̀rọ̀ èmi ni mo pò wọ́n mọ́ bọ̀ mo wà lọ́dọ̀ yàgbó nǹkan ìyá àbẹ̀ní agbọ́n àti ìyá tamọ́tì mo fẹ́ kẹ́ kí wọn iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ọmọ ọ̀pẹ́ wò ó king olúfimọ ó yẹ bá sọ̀rọ̀ kí n gbé sí fídíò ó yá ó yá àwọn rèé ó yá àwọn rèé. ọmọ àrò mẹ́ta àwọn àrò mẹ́ta bàbá àgbàlagbà àwa rèé o akújọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ o kíngí kíngí olúfimọ king saheed òṣùpá. èèyàn ńlá àdìgbòjì kánrin. àwọn mọ̀mọ́ àwọn mọ̀mọ́ rè é. èèyàn ńlá àdìgbòjì kánrin. àwọn mọ̀mọ́ rè Mo, mo mọ̀ pé ẹ ṣe dáadáa fún wọn mo mọ̀ mo jẹ́rìí. wọ́n ti ọtí mo ṣe àná ṣe ọmọ tí a ní ọmọ tí a ní. ẹ̀gbọ́n wọn ní kẹlẹ́fẹ́ káwọn ṣe. olúfimọ nìyẹn. wàá wá yàrá mẹ́ta. yes sir olúfimọ. olúfimọ bàbá o king ẹ ṣe bàbá sà. wọ́n láwọn máa ṣe three hundred thousand king saheed òṣùpá bàbá o olúfimọ number one bàbá promise mi pé pastor máa wá ṣọ́ọ̀ṣì yín mò ń gbé yín bọ̀ wá sí àgbàlá Gabriel Ìbàdàn ẹ tí ì wá o. August ẹ máa dé Lagos àmín King Saheed Òṣùpá olúfinmọ number one kí olúwa kó wà pẹ̀lú yín sir thank you sir three hundred thousand bẹ́ẹ̀ ẹ ẹ mo ti bá three hundred thousand. ẹ ẹ ẹ mọ̀mọ́ fi ẹ mọ̀mọ́ kọ one fifty ẹ mọ̀mọ́ kọ one fifty mọ̀mọ́ kọ fifty mọ̀mọ́ kọ fifty mọ̀mọ́ kọ fifty fifty yòókù náà èmi náà ẹ ẹ fi yanu ọlọ́ọ̀jà máa lórí ọkọ irú ẹ̀